الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين ìbéèrè yìí lọ báyìí he wants to marry her but she does not wear her niqab ó fẹ́ fẹ́ bìnrin ṣùgbọ́n obìnrin tó fẹ́ fẹ́ yìí kì í ṣe ń ti bójú ká bójú ní ṣẹ̀ríà Islam àṣà ẹ̀sìn ni kì í ṣe àṣà lárúbáwá nìkan tó bá jáṣà lárúbáwá kí ìsìláàmù tó dé ìsìláàmù dé ó wà kọ́rọ̀ rẹ̀ ìsìláàmù náà tún wá ó wà fẹ̀mù ẹ̀ àṣà ìsìláàmù ni ó ní àwọn backup evidences nínú Quran àti hadith ìmọ̀ bojúnú ẹ̀sìn ń túmọ̀ sí pé èèyàn lágbọ́yé ẹ̀sìn ìmọ̀ bojúnú ẹ̀sìn ẹwà obìnrin ni ìmọ̀ bojúnú ẹ̀sìn security ló jẹ́ fóbìnrin ìmọ̀ bojú nínú ẹ̀sìn ó gbóbìnrin sípò ọ̀wọ̀ gbogbo ẹni bá ṣe pé ń bojú bí ìbá ṣe báwùjọ wá ṣe wá rí lẹ́nì táwọn èèyàn ń kó sábẹ́ veil láti máa ṣàbùrú ọ̀pọ̀lọpọ̀ láàmọ́rí lórí mẹ́díà tó pera ẹ̀ lẹ́lẹ́ha tí ó máa jó ijókíjó gbogbo hip hop ní ó máa jó tí ó máa rèdí rékeréke níwájú ẹni tí ń kọrin láwọn kan tí ń bá àyànnú jẹ àwọn kan sọ pé ẹ àwọn kan disgrace lọ́kùnrin ni òun ni wọ́n lọ àwọn kan disgrace lóbìnrin ni àwọn lọ gbẹ́ ẹ̀háwọ̀ tí wọ́n ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ìyẹn lè ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn kan náà wà tó pé wọ́n kàn bójú ni tí wọn ò ní ẹ̀kọ́ tí ìsìláàmù ní ká lò téèyàn bá jẹ́ ti ń bójú kódà bẹ́ẹ̀ yẹn ò bójú náà tó jẹ́ mùsùlùmọ̀ tó ní tìjú ìwọ ni máa lọ patí lọ máa jó ń patí níwájú eléré kódà bẹ́ẹ̀ yẹn ò bójú ebi mùsùlùmọ̀ lèèyàn ṣebí ìsìláàmù kẹwàá lẹ́kọ̀ọ́ tìjú tí ìsìláàmù tiẹ̀ faramọ́ ijó jíjó gan so faramọ́ nípìnlẹ̀ orin tá a máa jó sí tó mọ̀ lù sí islam faramọ́ nípìnlẹ̀ kó faramọ́ kò síjú ẹ̀sìn kò sílú ẹ̀sìn kò síjú ẹ̀sìn kò sílú ẹ̀sìn ìkíní kejì anáwọ̀ sálẹ̀m ó léwa sáǹdì ẹ̀ ni ó kàn wá nílọ̀ ó ní gbogbo etí tí ń bá ń gbọ́ orin láyé Allah subhanahu wa ta'ala yóò yọ òjé sí etí yẹn tí ó di etí yẹn pàlójọ alkiyama yẹ bá ń kọrin bíi wákà bí àwọn kéwì ti kọ́ńtẹ̀ǹtì ẹ̀ tó contain wisdom tí ò sí lù ń bẹ islam ò takò ó àmọ́ gbogbo ní tá a bá ń kọ́ tó bá ti di wípé wọ́n lùlù sí musical instrument ti wà ń bẹ ká tó wá sọ pé tí wọ́n á jọ́rọ̀ àlùfàṣà náà tó ń sọ ń bẹ èwo ni wọ́n kọ lórí lẹ́yìn tí ó sàlùfàṣà ń bẹ èwo ni wọ́n kọ lórí lẹ́yìn tí wọ́n lùlù sí kódà àwọn atún máa ń sọnù ọ̀rọ̀ wọn pé orin àtìlù àbí orin àtìlù àtijọ́ wọn èyí wọn wọn máa bára wọn rìn ní bó ṣe rí náà nìyẹn bọ́n bá ti kọrin àfikẹ́ ẹ̀ retí ìlú ẹ bá ti ń retí ìlú àfikẹ́ máa retí ijó ìgbà tí gbogbo èlé wa jẹ́ islam ní kí mùsùlùmí má ṣe ká tún wá lẹ́lẹ́ àtún wá jáde tí wọ́n lọ ń ṣe gbangba ṣògbóró àwọn eléyìí wọ̀nyí wọ́n ti jẹ́ káwọn èèyàn kí wọ́n dì value tí ń jẹ́ ní kọ́ọ̀bù láwùjọ otherwise àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tí wọ́n dẹ́sìn islam mà ni wọ́n wọ̀ ní kọ́ọ̀bù sọkùnrin yìí wá rí pé tó ń fẹ́ fẹ́ yìí kò wọ̀ ní kọ́ọ̀bù ṣé òun wá ṣé òun lè fẹ́ ah, ní kọ́wé sọ̀rọ̀ àyàn náà wíyà ẹ̀sìn lọ́dọ̀ apá kan àwọn afa ẹnu gbogbo àwọn afa kò lórí wípé value islam ni ọ̀ṣọ́ islam ni fáwọn obìnrin àmọ́ wọ́n dífà lórí pé sọ̀rọ̀ àyàn ni àbókò jẹ́ súnà pé ẹni tó bá ṣe yóò gbà ládàá ẹni tí ò rí ṣe ò ní jẹ̀yà àwọn afa pín lórí méjèèjì bẹ́ẹ̀ so ní táwọn afa bá ti wá ní ẹ̀sẹ̀ láàfù síbẹ̀ èyí téèyàn bá mú nínú opinion náà ló fi máa lò tó bá rí pé irú ọkùnrin èyí tó mú lópinion ni wípé ọ̀ràn yẹn nìkan bù lọ́dọ̀ tóun kó jẹ́ kí irú obìnrin yẹn mọ̀ nígbà tá a má ti jọ ń lọ́rọ̀ o ò bójú báyìí o ṣùgbọ́n tó bá wọnú ilé tèmi ó padà bójú ni o torí pọ́nrán yẹn ni kéèyàn bójú lọ́dọ̀ tèmi àwọn ẹ̀rí táwọn àáfàá tí wọ́n ní kéèyàn bójú pọ́nrán yẹn ni tí wọ́n mú wá ó tẹ̀sùn lẹ́mìí tèmi jẹ̀rí àwọn àáfàá tí wọ́n ló jẹ́ súnà lọ pé kì í ṣọ́ràn yẹn ó ṣàlàyé fún un tó bá lóun ò lè bò á pé ẹ̀wà compatible nìyẹn kò wẹ́lòmíì sọ́tọ̀ kò wẹ́lòmíì síbòmíì tí ó lè bójú ṣùgbọ́n tó bá ṣe wípé ìwọ náà orí opinion pé kì í sọ̀rọ̀ yìí náà wà so kò sí tó ní kó má lè fẹ́ tó bá wọlé wàá pàṣẹ ìdí ẹ̀ àyìn náà ẹ̀dẹ̀ máa bò àkè sọ̀rọ̀ nílò tèmi náà ṣùgbọ́n tẹ bá mọ̀ dá o persuasion yẹn òun ló fi máa bá a lò so alónìkọ́ọ̀bù alónìkọ́ọ̀bù gbọ́dọ̀ jẹ́ basic basic yastic táfi máa wù pa fẹ́ fẹ́bìnrin àbáni fẹ́bìnrin والله أعلم